tọ́ sí wa láti fi jẹ gbádùn lára ìyàwó wa ní ìgbà tí wọ́n ń ṣe nǹkan oṣù yàtọ̀ sí wípé kí a jìnnà sí ààyè ibi tí ẹ̀jẹ̀ ń gbàjà yìí. ọlọ́run bá ń sọ sí àlàyé wípé àti ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ obìnrin ìbálòpọ̀ gba ibi tí ẹ̀jẹ̀ ń gbà jáde títí tí yóò fi di pẹ́jẹ̀ yẹn dá. ẹ̀jẹ̀ bá wá dá eléyìí náà tún bí ètò títí tí wọ́n fi wẹ̀. bàtà bá wẹ̀ ọlọ́run bá wá ní fẹ́tù hànàmì hàìdù ẹ̀mọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀. tẹ́bà wá bá wọn lò ẹ̀ wọn lò wáyé gba ibi tí. ọlọ́run pa yín láti ẹ̀kẹ́ ẹ̀ máa bá wọn lò. lẹ́yìn eléyìí àlékún àlàyé fún wa wá nípa máa bá wọn lò gba ibi tọ́lọ̀ ń pa yín láti ẹ̀kẹ́ ẹ̀ máa bá wọn lò nínú àyà tí ọwọ́ àwọn àwájú wa yìí ìyá ọgọ́rùn ọlọ́run ní nisa'ukum harthun lakum àwọn ìyàwó yín àwọn ìyàwó yín tẹ́ ẹ fẹ́ sílé tó ṣe rí pé wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ọ́ yín tó ṣe pé àkùdù zawjiyyah sahih ọwọ́ láàrin igi èyí tó tó tó tó tó gbọ́nrégé tó lálàáfíà ẹ̀mẹ́ láàrin èyí tó fi ní dájọ́ pàdé títí mo gba tiẹ̀ èmi náà gba tiẹ̀ táwa dọ̀gba lé ẹni tá a fi lé ẹni ti gbé táwa ń jọ gbé nígbè tọ̀dá ìṣirò àwọn eléyìí òun nípínlẹ̀ ní nìta òkun nítorí pé lẹ́yìn ẹ̀bọ́ọ̀fà tọ́wáńbí kìí ṣe ẹ̀bọ́ọ̀fà tó mílk kìí ṣe ẹ̀bọ́ọ̀fà tó mílk ẹ̀dá ṣùgbọ́n ẹ̀bọ́ọ̀fà tó mílk ẹ̀lmọ̀fà ọlọ́run fi àwọn obìnrin. ṣe kó fi wọn ti ti ara àwọn ọkọ wọn torí pé àwọn ọkọ wọn ló ní wọn kì í ṣe pé àwọn ló lówó ara wọn ṣùgbọ́n wọn fi wọn ti sáwọn ara sára àwọn ọkọ wọn nítorí pé àwọn ọkọ wọn ló lówó jíjà nǹfààní wọn àǹfààní jíjẹgbádùn ìyàwó rẹ àǹtẹ̀tẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ̀mílẹ́kọ̀ọ́ tẹ̀mílẹ́kọ̀ọ́ tẹ̀mílẹ́kọ̀ọ́ mẹlẹkan wàhíhà àǹfààní àti jẹgbádùn ìyàwó rẹ wọlọ ní Ọlọ́run bá ti sọ ìwé kìíní nìṣá àkókò ọ̀hìnlá yàtọ̀ sẹ́lẹ̀ yìí àti ọkọ àti ìyàwó àbí nùlẹ̀lẹ́ẹ̀dì ẹ̀rọ Ọlọ́run ló mọ́ ṣùgbọ́n àwọn ìyàwó ti dára ọkọ ń torí pé ìwọ ló ní àǹfààní ìyàwó rẹ̀ àǹfààní tó o sì ní o lẹ́yìn sàálẹ̀ tẹ̀lé ilẹ̀ ìdẹ́fúlọ̀ yìí ti gbogbo àǹfààní rẹ̀ ní àǹfààní nínú sẹ̀ríà ntí o ní látàrí kọ fẹ́ ìyàwó rẹ̀ jọjọ fẹ́ kó làǹfààní àti ìjẹgbàdùn ṣùgbọ́n àǹfààní nǹkan mi olówó ọ̀ làǹfààní onílé ọ̀làǹfààní àti ìgbà lọ́wọ́ ẹ̀. wọ́n bùn ní nǹkan ọ̀làǹfààní àti ìgbà lọ́wọ́ ẹ̀. tìrìkọ́lọ́ ni للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن ọkùnrin ó ní ìpín nínú tọ́ba ti ṣẹ̀ṣẹ̀ rí obìnrin náà sì ní ìpín nínú tọ́ba ti ṣẹ̀ṣẹ̀ kó jọ wọn bá ti ṣẹ̀ṣẹ̀ kó jọ lónìí tí wọn bá ti ṣẹ̀ṣẹ̀ kó jọ wọn lónìí ìgbéyàwó rẹ ìjọba fún mi torí délé àǹfààní tó ní lára ìyàwó rẹ tọ́nà ti fi ti sí ọlọ́dọ̀ náà nípa bẹ́ẹ̀ ọlọ́run fún ọ láǹfààní rẹ̀ ara rẹ̀ kò fi gbádùn ọlọ́run fún ọ láǹfààní rẹ̀. حرث لكم ọlọ́ọ̀ni oko yín ìní àwọn ìyàwó yín ṣe ìyàwó tó fẹ́ oko rẹ̀ ni wọ́n fi wé oko nítorí wípé ebi ń pa oúnjẹ wò ó jẹ àmọ́ olóko tọ̀ọ̀dà aṣọ fún ọ pé lọ dáko tọ̀ọ̀bá dáko wàá ró jẹjẹ ọfẹ́ bímọ òòtí lọ́mọ ṣùgbọ́n níyàwó súnmọ́ ìyàwó rẹ̀ tọ ọba fún ìyàwó rẹ ọmọ òtùbẹ jáde oko rẹ nìyẹn gẹ́gẹ́ bó ti ṣe mà pọkàn lè máa yanu sátẹgùn oúnjẹ ó sì máa sọ láti sánmà kọ́ máa dà nínú rẹ bẹ́ẹ̀ náà lọ́ọ̀kan lè máa yanu sátẹgùn pọ̀ fẹ́ lọ́mọ kọ́ mọ́ ó sì rẹ onídìí láti ṣiṣẹ́ tọ̀ láti roko bẹ́ẹ̀ náà ni àwọn rẹ̀ jókòó fún ọ. nítorí pé afẹ́ bímọ àmọ́ afẹ́ fẹ́yàwó ìtumọ̀ rẹ̀ ni kéèyàn ṣe wèrè. ọmọ ń wọ̀ ṣùgbọ́n ọ̀fẹ́ bí a lè lè dé ó ti ṣe kọ́lẹ́kọ́ fẹ́ fèsì náà ọmọ tí wọn bí gbára jìnnà sọmọ wọn pè níjọ mẹsàn ọmọ ẹyà rẹ Ọlọ́run wá ní àwọn ìyàwó ń ní oko yìí ni wọn ti fẹẹtọ ọhárẹsẹkùn ànáṣẹ tún ẹ máa lọ rè bá oko yìí. ẹ máa wọnú oko yín gba gbogbo omi tó bá wè ẹ wọnú oko yín gba gbogbo àgbọn àbí tó wè tí olóko etílé àbòkù onú gbó tó ń ń roko tó ń sẹ́nìkan sọ fún ọ pé títọ́ ọba wọnú oko lónìí ọba mú rárá pé kókó rẹ lọ ẹnìkan ò ní sọ fún ọ. agun òkè lọ́nà bá wọlé ọwọ́ àgbàgbọ́n àtàlẹ́ wọlé lónìí alhamdu wà sẹ́ ọtọ́ sí ọ. ọ̀kan ọ̀nà àgbà wọlé ọ̀nà ìbúrú lọ wọ lónìí wọlọ́ mọ́ síbí ọ̀nà sálẹ̀ òkú rẹ̀. bàbá àti jábọ́ látòkè wọn ní kí wọn fẹ́ kópútà sọ ọ sínú ẹ wọ́n lọ mọ́ tọ́ọ̀tà ti bọ́ sórí ilé ọlẹ́ nisaakum hawtulakum oko yín làwọn ìyàwó yín jẹ́ fẹtún hawtulakum anáṣẹ tán torí náà ẹ máa wọnú oko yín gba gbogbo bí tọ́wé. eléyìí tí bá padà sínú ayọ̀ tó síwájú ọlọ́run fẹ̀yìnà tọpọ̀ hárínà فأتوهن من حيث أمركم الله nígbà táwọn ìyàwó yín bá wẹ̀ tán lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ nǹkan oṣù dá ẹ máa bá wọn lò gbàdí tó lọ́n pa yín láti. wọ́n límìtì rẹ̀ wọ́n dá ọ dúró wọ́n sí ọ mágbọ́n àbíkan nìkan pípẹ́ náà ló ti lẹ́tọ̀ọ́ àti máa báyàwó rẹ̀ lò bẹ̀rẹ̀ ọ lẹ́tọ̀ọ́ àti báyàwó rẹ̀ lò gbà. ṣùgbọ́n tó bá wọ àyà yìí nìkan ọlọ́ọ̀ni nìzáà òkun ọ̀rọ̀tọ̀ lẹ́kùn àwọn àyàwó yín oko yín ni wọ́n á dé. فأتوا حرثكم أنا شئتم أمنا ونقوي وقوب تبوي فتقوا لهم آية فتقوا تتسوى أي فأتوا حرثكم أنا شئتم على أن يكون الإتيان من حيث أمركم ẹ bá wọn lò gba gbogbo bí tó bá wò yìí lópin ìgbà tó bá ṣe é pé ìgbà tí balùpọ̀ yẹn ọba sá wáyé agbọn bí tó lọ ní kẹ̀tì bá wọn lò náà lẹ́sìn àwọn. ìyẹn ni kò lè báyàwó rẹ lò gba wájú kò lè bá lò gbẹ̀yìn kò lè bá lò gbẹ̀gbẹ́ ṣùgbọ́n kó sáà jẹ́ pé abẹ́ rẹ̀ iná ni wọn náà kábẹ́ rẹ̀ bọ̀ wọn gbọ́dọ̀ kí abẹ́rẹ́ bọ̀dí rẹ̀ ọlọ́run bá ọgbà fún wa bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run bá wa ọmọ wa ọmọ tó ń dá sínú ẹ̀dá wa ó sì máa ń dá a lè ṣe ó sì máa ń jẹ́ ọmọ wa àwọn ayọ̀ náà. tètè báyàwó rẹ̀ ló gbà wájú báyàwó rẹ̀ ló gbẹ̀ ṣùgbọ́n kó ibi tí abẹ́ẹ̀tẹ́ ọmọ náà lábẹ́ nítorí pé ọlọ́run bá ṣe kó jẹ́ pé ọmọ báyàwó rẹ̀ ló gbàdé gbàdé tuntun yàgbẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́tọ́ pé lẹ́yìn náà mọ̀ wọ àwọn ibi tá à ń fẹ́ gbáyàwó àwọn yorùbá ni ọlọ́run bá wọn ó sì ti ṣe ti ṣe bẹ́ẹ̀ léwọ̀ ó wá lóun gbà kọ́ báyàwó rẹ̀ yorùbá bẹ́ẹ̀ rẹ̀ àmọ́ gbọ́n ẹ̀yìn tó bá jẹ́ pé agbọ̀n ẹ̀yìn rẹ̀ ló wú ọwọ́ ọ̀ sábọ̀dọ̀ kí abẹ́ẹ̀ rẹ̀ kò fi ti gbẹ́ gbàdá subhanallah níjẹ àánú látọ̀dọ̀ ọlọ́run bá wa ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run bá wa tábí lè ṣe irú òfin báyìí ṣe bá sọ ọlọ́run ọlọ́run bá tọ́ mọ́ wa ọmọ bó ṣe dá wa ó sì máa ń ti bẹ́ẹ̀ ẹ̀dá wa tó ń dá ó sì máa ń dálé máa rò ó sì máa ń lè ó máa ń dálé máa wá dálé máa fẹ́ ọlọ́run bá ṣe báyìí ọlọ́run ní. فأتوا حرثكم أنا شئتم ẹnu àwọn ọkọ yín gba gbogbo ibi tó bá wù yín àwọn olùmọ̀wá wọn ní subhanallah kí ẹbọn náà bá ti ròyìn ara rẹ ní wíkẹ́ wọ́n mẹ́ni ahsanu min Allahi qila alọ́mọ ọ̀rọ̀ ọ̀tọ̀ tí ọ̀rẹ́ wà jọ lọ́dọ̀ kò sí gbogbo bí tọ́lọ̀ bá ti sọ ìbálòpọ̀ náà fún ẹ ní ní kọ́nà ọ̀bọ sọ pọ́nbélé pé ìbálòpọ̀ ebi ọlọ́run sọ pé oko yín làwọn ìyàwó yín ẹ wọnú àwọn oko yín gbọ̀n àtọ́bá wì ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí fún wa ike ká jẹ́ ní tí yóò ní jí yóò sì lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ sísọ ọ̀nbẹ nínú ọ̀rọ̀ etí ọ̀yí ọmọlúwàbí tí ọ̀gbọ̀dọ̀ sẹ́nu ọmọlúwàbí jáde pípé tó bá sẹ́nu rẹ̀ jáde ọmọ àtà ni ọ̀dà aláìlẹ́kọ̀ọ́ ni ọ̀dà pàápàá jùlọ ìwájú olúmọ àtọ̀síwọ̀n táwọn ẹ̀rí táwọn àwùjọ agbó. náà tí wọn láwọn sọ èyí sọkúsọ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ burúkú sẹmọ sẹni wọn jáde wọn sì lórí wọn làwọn kò yẹ bẹ́ẹ̀ torí ẹni Abdullahi bin Abbas ọbí wa mọ àdúrà tó sì rí pé máa lọ lọ ń gbé náà gbé ń gbé náà gbé ẹ̀mọ́ àwọn ní àwọn gbólóǹkà tòṣèpé tó máa ń wí nítorí òun yóò yẹ gbogbo èèyàn àmọ́ lọ́dọ̀ gbogbo èèyàn wọ́n jẹ́ bàbá burúkú bàbá ńṣekúṣe bàbá ńsọkúsọ torí ẹ̀ kàmá sara kúránì kàmá kọ́mọ́. ọlọ́ni wọ́n kọ́ dé mú ìyá kó ṣe fún ẹsẹ dáadáa ẹsẹ dáadáa sílẹ̀ fúnra yín ẹsẹ dáadáa síwájú fúnra yín ẹsẹ sẹẹrí síwájú fúnra yín ẹmẹsẹ fọnú fọra ẹmẹsẹ sùngbàgbé ẹmẹsẹ ilé ayé ọsàn yín jẹ obìnrin dára obìnrin dùn ṣùgbọ́n. ó dùn jù lọ wípé kẹ ẹ máa wọ ọ̀nà àgbo àlẹ́jẹ́nà má jẹ́ kí ọ á jẹ́ wípé ọ̀rọ̀ rẹ láti gbà tó ti fẹ́ yàwó ìwọ òrójútu tọlọ́mà láti gbà tó ti gbé yàwó òrójútu tọlọ́mà òjò á di ọ̀tọ̀ ọlọ́run wọ́pọ̀ dé mú un lé àrùn ìrántí dáadáa. ṣe dáadáa lẹ̀ fúnra yín ṣe dáadáa lẹ̀ di ọ̀la yín ẹ ti dáadáa síwájú di ìgbéni àrùkẹ́yàmù nítorí kó ń bẹ nínú àwọn èèyàn tó ti pé àwọn lọ́fẹ́ tán bàbá fẹ́ sílẹ̀ wọn mọ̀ pé báyìí ni màá dùn wọn mọ̀ pé báyìí ni ìyàwó yìí wọn ah, mọ̀ pé àǹtẹ̀ mọ̀ wọn mọ̀ yìí pé fífẹ́ ìyàwó jẹ́nẹ́rálì yìí ṣègbádùn gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ wàhálà ìgbádùn wàhálà lọ́pàdé ọba jẹ́ ìlànà ànábì sallallahu alaihi wasallam tó ṣe fún àgbọ̀dọ̀ kọ́. ṣùgbọ́n tẹ́ ẹ máa wò á rí i pé kìí ṣe ìgbádùn tó ṣe ìfọ́jẹ́ gbádùn délẹ̀ bí ó ti ṣe jẹ́ ìlà ìṣẹ̀bọ̀ ní lọ́rùn nítorí pé ìwọ ìkan náà àti àwọn àìkú lóyún lòdì pé tọ̀ wàhálà ń gorí ara wọn lọ́sítù àwọn oògùn àti kínní ntí ntí tọ́ gbogbo yàrá ìtọ́ ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní bínú ha tẹ̀sọ́ gbogbo yàrá ìtọ́ ti fún mi wọ́n á ti tọ́ ẹ̀ ṣẹ́gun náà lọ́sẹ̀ i love you i love you love you yes tọ́ba lọ́ọ̀gẹ̀ ìtọ́ rẹ̀ náà yóò àtò lọ́ọ̀bẹ̀. yọ́n máa ń ṣe mẹ́kímẹ́kí ẹ̀ṣẹ́ kó ti ro ká ó ti ráìsì ó ti ó ti ro kọ́ lọ́wọ́ adi pé àti ro kọ́ ti sẹ́ wọ́n máa gbé yọ́ máa yọ́ òtàdédé yọ́ bí ọlọ́kọ́ lù òun náà wípé òun ní sara fún sá wọ́n máa bínú ọmọ kan kò wó tọ́ba tọ́ra máa pa ó sí o máa kọ́ sí o pa sí i. láti di kó bí ma ó tún sara kó dá ó tún lọ́lù tó bá tún ti ń sin tán ó tún máa bínú subhanallah síbà tí màá ti di ti ayé náà lọ ọ̀dà gbogbo eléyìí tó dá ní ṣùgbọ́n ẹ̀mẹ́jà gbàgbé ẹ̀ ẹ̀mẹ́jà gbàgbé àti sinimá nítorí pé ẹlòmíì ìgbà tó ń gbádùn tó bá padà di wàhálà àwọn abáyé àwọn ọmọ wọlé ìwé àwọn ọmọ wọlé ìwé tán ẹ wọn ní kọfáàtì wọn lọ fáàtì wọn ní ènìyàn gba gbèsè ayẹjẹlé lórí tó nìṣẹ lọmọ kí ni wọn jẹ ọmọ jẹun ìyàwó jẹun Ọlọ́run pàkíyèsí wa káwọn jẹ ẹni tí ó fọnú fọra nítorí tó bá ti wọ gbèsè ayé aníyàwó ọ̀pọ̀lọpọ̀ máa gbàgbé ọlọ́pàá pátápátá Ọlọ́run ni wọn kọ dénú ní ẹrù. أنفسكم أتداري لكلاين ترون يوبلو فيه أقوى كان علماء بتفسير وأن وقدموا لأنفسكم كتب ìyàwó yín ẹ̀dá rúkọ ọlọ́run lọ́ni tí ọ̀rọ̀ ọlọ́run tọ́ka sí ẹ̀mí ẹ̀rẹ́ sí ma aláyé sí wa ànábì sọ̀rọ̀ wá àyè sílẹ̀. wọn nìkan ti fẹ́ nìkan yín lásìkò fẹ́fẹ́ báyà rẹ̀ ló pọ̀ ó darúkọ ọlọ́run bá rẹ̀ pé allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytan máa razaqtana kọ́nà ọlọ́lá kọ́ lọ́ọ́ lọ́ọ́ fúnfún bímọ látàrí ìbálòpọ̀ yẹn ṣètánì ní súnmọ́ ọmọ. àsọpọ̀lọpọ̀ ọmọ tá ṣètánì dáná tó ẹnìkọ́lọ́pọ̀ ọ̀nà pọ̀ yẹn bá bàbá lọ́kọ̀ọ́. nàdó ti pé obìnrin mú ọ̀nà ti dá kọ́ náà ọmọ èdè ọmọ yà káńtà sí. وقدموا لأنفسكم ترى بقانا فتفسير أن وقدموا لأنفسكم أما تدركوا برموين obìnrin ń wò yín láti bá lò pọ̀ pẹ̀lú ẹ̀ kọ́kàn jẹ́ pé ẹ wà fi tipátipá mú bẹ́ẹ̀ bọ́bí bọ́bí bọ́bí à bọ́bí bọ́bí bọ́bí báwò ṣùgbọ́n àti ọba ní kọ́ bọ́bí bọ́bí bọ́bí ṣébí èèyàn ló náà ṣébí òun náà ní fílẹ̀ èèyàn ń tibi títí ro kàábọ̀ ní bọ́bí bọ́bí bọ́bí so yọ̀ọ́ náà kí ló ń ṣẹlẹ̀ àbóúnjẹ pẹ́ ni oúnjẹ kọ́ ó jẹ irú èyí kọ́ subhanallah so wọ́n á ní ìtumọ̀ wọ̀kọ̀dé múlé àǹfọ̀sẹ̀kùn wọ́n kàn rọ́ọ̀lù ìyàwó rẹ bẹ́ẹ̀ kọ́kọ́ bàtẹ́rẹ́ bá a dage kó fi fi ọpọlọ tiẹ̀ náà wá sí ti ń tọ̀ èyí ó súnmọ́ kó jẹ́ pé kò ní máa rí ọ̀tá ẹ̀tọ́ sẹ́ni tó ti pé bí àwọn rẹ̀ bá ti wù ú kò sí tọ́ka ebi àwọn abá ti pé tí obìnrin kan tó bá kọ́ ìtọ́kọ rẹ̀ nígbà tó kọ́ rẹ̀ pé àríkọ́ ọmọ lánà rẹ̀ ní ńgbà náà ń kọ́ ṣe náà lọ́wọ́ àti pọ̀ wá mú ní túláàtì ọlọ́ni wọn kọ́ dé mo lè àpótìkọ̀ ẹsẹ̀ dáadáa síwájú fúnra yẹn nísìnyí ọmọ pé o fẹ́ báyàwó rẹ̀ lò gbàtọ́ máa ti bọ̀ wálé oṣù rọra ya ọ̀dọ̀ ya alákàrà rọra kàrà àti búrẹ́dì oṣù lọ́kọ́ ti dáná lé o tẹ́lẹ̀ náà wọ́n á gbé àkàrà kọ́ra fún yín inú kálukú ó dùn ẹja ká èdè kó kó nǹkan sínú àkà ọgbọ̀n kàtàkà mọ́gbọ̀n kàtàkàrà wọ́n á gbé àkàrà délé gbogbo èèyàn ń jẹ kálukú mú tiẹ̀ inú wọn dùn bí ọba lọ yá ìyàwó rẹ ò ní fẹ́ pípé kọ̀ yá àmọ́ nígbà tó dé pé tọ̀ kàn wọlé lọ kàn kan lẹ́ ń kú lọ ń bínú lọ ń sétọ́ lọ kóde kí wọ́n á o tún lọ ya kí ni yá wọ́n kọ́ tèmọ̀ lẹ́nu fún tèmọ̀ wọ́n á pé ìrè nìyàwó tí ẹ máa jẹ ẹran kí wọ́n máa yan wọ́n oṣù ara wálé so gbogbo yìí ti dẹ́ndé bídọ̀kún lọ́rọ̀ àwọn ayé àtẹ̀já dẹ́ndéńdé àtẹ̀sípẹ́ tó jẹ́ alẹ́ tó wá rí pé òun ṣe foundation fúnra rẹ̀ ni tó bá kan náà ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó dáa tó bá yà wúrẹ̀ sọ kó di pé wọ́n wá Islam tó yẹn. فاتقوا الله واعلموا أنكم ملاقوه ẹ̀kọ́ ẹ̀ ọlọ́run ẹ̀ mà dájú pé pàdé ọlọ́run bá náà níjọ́ kan kò sí mọ́kù kò sí iye ọdún mélòó fẹ́ lò láyé tó ní padà kú kò sí wá wá nìkan wá tí wọ́n fẹ́ fi ti ẹjọ́ pípò ní kú òní rí mú wa torí pé wọn máa ja'alna li basharin min qablikal khuld afa'in mitta fahumul khalidun. àwọn ọlọ́mọbọ̀ dájọ́ máa bẹ láéláé fẹ̀yìn kan rí síwájú wa nabi Muhammad sallallahu alaihi wasallam jẹ́tí anabi muhammad bá wá kú àwọn ẹni tí ń fi kú sẹ́rù bọ́ lójú ara wọn táwọn ọmọ ẹgbẹ́ láéláé ni. innaka mayyitun wa innahum mayyitun ẹni tí ó kú ni wọ́n ṣe gbogbo wọn náà wọ́n kú. torí rẹ̀ wattaqullaha wa'lamu annakum dájú pé pàdé náà níjọba ọlọ́run ti sòfin kalẹ̀ fún wa ní lóríṣiríṣi gbọ́dọ̀gbà báyàwó rẹ̀ lùpọ̀ páyọ̀ lọ mọ́pọ̀ lọ́wọ́ orí ọ mọ́pọ̀ ẹnìkan kúlẹ̀ yín ẹ̀ subhanallah gbòòkì kúlẹ̀ yẹn sí kí lèyàn ti fẹ́ ṣe tọ́jẹ́ kọ̀rọ̀ lọ́dọ̀ lọ kò sí torí ẹ̀ payọ̀ lọ ẹ sì mà dájú pé ẹ pàdé ọlọ́run náà ní kan kí ni ń tá a fẹ́ wò níjọ́ tó náà ó gbèsè wa hàn wá pé dáadáa la fẹ́ bá pàdé mi àbá ìdá apá àtakùtọ̀ lọ́run kálukọ́ máa rò ètò bá wù ọ́ láti bá pàdé mẹ́rin ní kò ṣáájú. wàá bẹ́ ṣeré lùmìnir. fún àwọn olùgbàgbọ́ òdodo ní ìró òdòdó àwọn adáni àwọn tí máa ń tẹ̀lé àti ọlọ àwọn adáni tí máa ń jìnnà sí ntọ́lọ́ ọ̀fẹ́ àwọn adáni àwọn tó máa tó gbòbí tí àwọn bá wà ọlọ́run rá wọn àwọn adáni àwọn máa dájú pé kò sí máa pẹ́ tó gé pẹ́ tó قلنا الإمام مسلم رحمه الله تعالى ربا يقواروا لجد جابر ابن عبد الله رضي الله عنهما جابر ابن عبد الله رضي الله عنهما الأنصاري جابر أني يهودي àwọn yahudi a máa sọ wípé tí èèyàn bá bá ìyàwó rẹ̀ lò pọ̀ ó ní àwọn ìyàwó ni a máa sọ yìí pé tí ènìyàn bá bá ìyàwó rẹ̀ lò pọ̀ gba ọ̀nà ẹ̀yìn rẹ̀ abẹ́ rẹ̀ ló ti bá lò pọ̀ àmọ́ gbọ́nà dí pé tí wọ́n bá fi lè bí ma bẹ́ẹ̀ ọba lò ẹ̀yìn. tọmọ bá wá ti bẹ̀ wá ọmọ yẹn ó di àhàwálù olójú yíyí kíkẹ́ bẹ́ẹ̀ lọ́mọ orí ojú rẹ̀ ó yí eléyìí jẹ́ gbàgbọ́ àwọn Yahudi ọlọ́run bá wá sọ ìkàlẹ̀. oko yín làwọn ìyàwó yín ẹ̀wọ́ ní oko yín gbàbí tó bá wè ọlọ́run fagilé táwọn wè. pé o lè bá ìyàwó rẹ lùgbọ́ àwájú o bá lùgbọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ bá ti bí ma kò sí ní ọ̀sán mọ́. èdè túmọ̀ sí pé àwọn ìyàwó dín yẹn àwáwí àhesọ àkọ́kọ́lọ́ gbé kalẹ̀ ní gbogbo dáwọn ń tẹ̀lé wọn ò ní àkọọ́lẹ̀ kan tí wọ́n tẹ̀lé wọn ò ní àkọọ́lẹ̀ kan tí wọ́n fi ń ṣèwà wọ̀ yàtọ̀ sí ìfẹ́nu. ó wá nínú ìgbà wọ́ọ̀rọ̀ mi pàánà bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà sọ gbogbo bí tó bá wù ọba ló gbà kọ́sá ti jẹ́ pa bẹ́ẹ̀ náà ni kọ́sá ti jẹ́ pa bẹ́ẹ̀ náà ló bá lò. eléyìí fi hàn wá wípé ọ̀tọ̀ ìgbẹ́njú bàbá ìyàwó rẹ̀ ló pọ̀ kọ́sá ìdájú pípé àyè ibi tọ́lọ̀ wọn bá yọ̀ǹda fún náà lòun ń lọ kò bá àjẹgbẹgbẹ kò bá àjẹgbẹ wájú kò bá àjẹgbẹ yìí kò sí tó burú mẹ. alimami ibn kathir rahimahullah ta'ala wọn ní ọ̀rọ̀ Ọlọ́run tó ní nisa'ukum harthun lakum àwọn ìyàwó yín oko yín ni wọn ṣe wọn níbẹ̀ àgbẹ̀ ọlọ́kọ̀ yẹn ló ti sọ yìí pé alḥar mawdi'u ìyẹn ni pé àyè ibi téèyàn wọ́ ọmọ sí nù ẹni tó bá fẹ́ bímọ ara ìyàwó rẹ̀ ní ọ̀wà sí kàkì wọ́ ọmọ gbalẹ̀ abẹ́wò àti sí ìwọ́ ọmọ lọ́lé olóògùn àti ìwọ́ ọmọ lọ́lé babaláwo bí ọlọ́run kó fún ọlọ́mọ kọ́ wa fẹ́yàwó. fáàmù mi kìí sọ ọmọ panu yìí wá yìí sọmá ògúnkùnmi yìí sọmá ọ̀yàgbé ọ̀wá yìí sọmá torí gbogbo ọmọ pátákà fà Allahu Rabbul Alamin ló ló máa ń fún ni gbogbo ẹni tó náà bá ti fún lọ́mọ ní bímọ ẹni tó náà bá ọba fún lọ́mọ kò sí lóṣù lè bímọ. torí délé wọn ní ìtumọ̀ pé ìyàwó wa jẹ́ òkú fún wa òun náà ní pé ara wọn láwọn ọwọ́ máa ti. فأتوا حرثكم أن شئتم أي كيف شئتم فبات وين إن كان هو نوكوين مقبلة ومدبرة في في صمام واحد بيا باي واجو أبي باي باي أنا اللهم ما يجاني مجاني báyà gba wájú àbí gbẹ̀yìn báyà gba kó sá ti jẹ́ pé àyè ibìkan náà ni kó sá ti jẹ́ pé àyè ibìkan náà èyí tí ọlọ́run bá fọwọ́ sí yẹn ńlá àmọ́ bá wọn lò wá. gẹ́gẹ́ bí àwọn àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam tọ́ka sí. ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀. ó wá ní àwọn àdéhùn lóríṣiríṣi ibi táwọn ẹbí sọlá àtúnlá ń tọ́ka sí pé gbogbo ibi tẹ́ bá ságbà gbóbìnrin ló pọ̀ ó ti já bẹ́ẹ̀. ó wá nínú ọ̀kan nínú àwọn àdéhùn yìí ètí ìmáàmù Ahmed àti àwọn míì gbé jáde. wọ́n ní ọkùnrin kan ó wá sí ọ̀dọ̀ níbi Muhammad sallallahu alaihi wasallam oní ya Rasulullah ìrẹ òjíṣẹ́ Ọlọ́run nisauna ma nati minha wa ma nadar àwọn ìyàwó wa kí ni tó tọ́ sí wa nù kí n sì là gbọ́dọ̀ súnmọ́. قال النبي صلى الله عليه وسلم دائما يقول حرص يا ولد أكو ètè harfẹ́tẹ̀ ẹ̀nà ṣe wọn ní oko rẹ̀ gbàgbé tó bá wù ọ́ ghayra alla tadrib alwajh yàtọ̀ sí pé tí wọ́n bá lu ìyàwó rẹ̀ tó bá ṣe ọ́ ọ̀gbọ̀dọ̀ gbà sí o ọ̀gbọ̀dọ̀ gbà lójú Islam ò bínú sí pé kéèyàn ná ìyàwó rẹ̀ nítorí pé tí. bá gbé wa rè yọ ọlọ́ni ẹ̀kìlọ̀ fún fẹ̀rín bóòhùn ẹ̀kìlọ̀ fún wa ẹ̀kìlọ̀ fún wa wọ́n gbọ́ ọlọ́ni wa jòrò òhun nàfẹ̀lmọ̀bọ́ jẹ́ ẹ̀kọ́ yìí tí wọ́n ní kó tí wọ́n bá tún gbọ́ wọ́n gbẹ́rẹ́ bóòhùn ọlọ́ni ẹ̀nà wọn. nígbà tí màbá kan olùmọ̀ Islam kan ní Amẹ́ríkà ń ṣàlàyé nípa bá ti máa yanjú aáwọ̀ láàrin ọkọ àtìyàwó àwọn ànáwó ìlànà wo lẹ́sìn Islam mú wá dáàbò máa yanjú ẹ̀ lọ́ba káyà yìí nínú sọ́tún nìjà. kọ́nà ti náà fún wa kí wọ́n gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa kí wọ́n gbọ́ ẹ̀nà wa nígbà tó túmọ̀ ẹ̀nà wa wọ́n ti di pọ́tù ẹ̀. wọ́n ṣe kí ni wọ́n nà á women rights activist àwọn bá gbé ọ̀rọ̀ ṣe ẹ̀yin ẹ̀sọ́ pé kọ́ máa lo obì àwọn akọ ọlọ́ọ̀ni ẹ̀wọ̀n aránṣẹ́ ibi títí ń bọ̀. <laughs> so subhanallah nítorí pé àwọn tí wọn àwọn ẹni tó ṣe pé wọ́n máa bẹ́ láti mú kófin ọlọ́run máa tẹ̀lé bẹ̀rù àwọn òkú lọ́lọ́ ẹ̀ka ń tẹ̀lé náà. so Islam kọ̀kọ́ bó súnà ìyàwó nítorí pé ọ̀kan nínú ojú ọ̀nà àbáwí nù nígbà tá a bá ti lo gbogbo àwọn ìgbésẹ̀ tó ṣáájú tí ọba wúlò ẹ̀nà ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ ìfẹ́ lùlù dáàlù ìṣèlúlù ti ṣe ní léṣe o ìṣèlúlù dáàbì rọ àfikàn léegun pé sẹ̀wọ̀n pé egun tiẹ̀ ó lé díẹ̀ ju tìyàwó rẹ lọ kìí ṣe gbogbo gbà torí ń bẹ náà obìnrin tó ti pé tó bá ń mú ọkọ rẹ yóò máa dún ní kí ẹgbà mí. ṣùgbọ́n majority ó ní pé àwọn ọkùnrin máa sábà lágbára ìyàwó lọ ọlọ́run ní kẹ́ ẹ̀ nà wọ́n ṣùgbọ́n àná bisalòlá àṣìlá tó sọ ń bí pé ẹ bá nà wọn kọ́ gbọ́dọ̀ gbá létí o gbọ́dọ̀ gbá yàwó rẹ̀ lójú tó kúkú mọ̀ pé ìgbà tó fẹ́ náà ojú lórí tó wù ọ́ àbẹ́ ẹ̀kọ́ onítójú bá ti dá ṣáàlà gbogbo nǹkan yẹn náà dá sọ pé ìṣáàlà òfin fún bọ́ọ̀bù torí ńgbà tí ọ̀padà wa bẹ tán wọ́n á rí i pé apáti jóná ń bì kan ẹsẹ̀ tẹ̀lẹ̀. ojú ojú náà dá àkókò kí gbogbo nǹkan yòókù dá àmọ́ majority ni pé inṣàlá tójú ọmọ inṣàlá yẹn gbọ́dọ̀ wà ní pé inṣàlá tójú bá ti dá nǹkan yòókù náà inṣàlá yọ. àdébí sọ̀rọ̀ bá àti sọ́nà gbọ́dọ̀ gbalẹ̀. ìrẹ̀ àkàmùkùn wa ojú ga púpọ̀ lára nọ́ọ̀fà ló ti jẹ́ pé ńgbà a bá ti forí kalẹ̀ lórí irun a àti súnmọ́ lọ jù torí pé ibi tó ga jù lára wa lára ojú náà iwájú ojú ó ń lọ́gà jù ọwọ́ àfi lélẹ̀ fọ́nà á ọlọ́ àti oṣù súnmọ́ lọ jù anabi sọlá àti nànà ọ̀rọ̀ gbàlejò ẹ̀yin wa mọ̀ wò tí àwọn ìbá sẹ́yìn gbọ́lẹ́ kọ̀ọ̀kan fẹ́ gbà ẹ kọ̀kọ́ fẹ́ gbà tẹ̀sán gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ mọ̀ wá fi kọ́ ẹ̀sẹ̀ subhanallah títí ẹnu rẹ̀ ọba di ọkọ̀ bọ́ọ̀dù onímọ̀ subhanallah kọ̀dá bẹ́ẹ̀ kọ̀dá bẹ́ẹ̀ títí ẹnu bá wú náà ní lójú yọ wọn náà ló tún fẹ́ wò ló tún ló tún gbójú sọ̀rọ̀ pé kò jẹ́ fáìn ó ti fáìn tẹ́lẹ̀ ìwọ náà lọ dá méje rẹ̀ tá a bá ń tẹ̀lé pọ̀ ẹ̀sìn Islam á rí i pé alàlàfíà ìgbọ́n gbàlejò bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa náà ká sọ̀rọ̀ àkúrú máa gbà wọn létí gbà wọn lójú ọ̀dà torí ó lè mú tẹ̀sùwé olùkọ́lùkọ́ wa kó dé pé àlàfo ara dá méjì ẹ̀dá wọn. ìdí ń bẹ gbáwọn bì báwọn máa ń tọ àwọn ìyàwó náà wọn níbi tí ẹran bá pọ̀ sí ni kẹ́ ẹ máa gbà ẹ máa gbà wọn lójú. wọn alẹ́ ọbẹ̀ tí àwọn rẹ̀ bá ti ọ̀ ẹ̀rí sọlá sọlá ni ọ̀ gbọ́dọ̀ bá jẹ́ o kò bulé ebú e, e, burúkú ẹlẹ́sẹ̀ bí ọbẹ̀ rẹ lé tètè pọnpọnpọnpọn bíi pọnmọ́tò kó tọ́ nígbà tí wọn náà bá padà wá ṣe sùúrù kí ìjọ òsì má ọmọ wa wò tó tó fẹ́ kọ́ kéde rẹ̀ náà ètè pọnpọnpọnpọn bíi pọnmọ́ tó kù ẹ má fọ́ yóò tún padà máa dùn wọn náà pé kí n ti mà kí n gbẹ́nu lọ hmm? so gbogbo àwọn ẹni burúkú èèyàn ṣọ́ra nítorí ẹ̀ṣẹ̀fọ́n bá wọ àárín lọ́kọláyà tẹ́ ẹ̀ bá ti sùúrù níjọ́ tá àárín bá padà dámárà ẹ̀ṣẹ̀tàn òní fẹ́ jí kẹ́rì gbé ma. àwọn ọ̀rọ̀ burúkú tí èèyàn bá ti sọ subhanallah yóò tún máa padà wá sínú ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mọ̀ wíwá ẹ̀ lóbìnrin ló tún máa gbọ́ pin wò wọn náà mọ ọgbẹ́ ìyàwó wò tó gún báyìí tó à àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ẹ sì máa gbé ìlú pàápàá jùlọ àwọn òbí kọ̀ọ̀pẹ́ sí wọn lẹ́nu níjọ́ tí máa ń dùn ìwọ ló sùn pa rẹ̀ ìwọ nira wọ̀ ẹ̀tọ́ bá ti sẹ̀ kí ni wọ́n á yà owó àṣìṣe fọ́nù rẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ àdúgbò ṣe sùúrù torí tí ọba ṣe sùúrù ó sì kọ̀ torí délé ẹni sọlá àti mẹni ọgbọlọgbọ lè wú kéèkì èébú tọmọ ayọ pátá nìkìlá wọn bàjẹ́ wọlé àtàjọ ìlà fífẹ́ yìí tọ́ọ̀bà sì yànyàwó rẹ lòdì tọ́ọ̀bà wí nítorí tọ́kọ̀ yìí nínú báwí dáwí ilé náà lọ́wọ́ wà kébi kọ́ máa sùn bòmí ilé náà lọ́wọ́ akọ́dọ̀ orí bẹ́ẹ̀ jù lójú máa ń kọjú síṣẹ́ kọjú sùn láì kọ́ sí ọba kọ́ ọ̀pẹ́ kọjú bí ọkọ̀ sí wíwá tó ìwọ́tọ̀ lẹ̀ á ẹ dákun sí lẹ́kọ̀ọ́ kúrú sẹ́wọ̀n pé ẹjọ́ lọ́rọ̀ gbọ́nù ẹlòmíràn pé ẹ̀sìnkẹ́ ni ọba gbọ́ ìwọ lọ́mọ wàhálà tó ń wọ́n eléyìí sórí àgbá sùn sùn lórí gàba náà o tún di pé kọ gbọrọ kọ wá bẹ ọ kọ gbọrọ kọ sí palọ kọ lọ sí palọ a ẹ bí o ti kan a ọmọ tó ń bẹ náà ni bọ́ọ̀lù ọgbọ́n tí mo ti ń bọ́ wí láti jó ní ọ̀gbọ́n tọ kọ bá bẹ ọ tọ́ bá ti ní bó ló ti máa bẹ ọ wọ́n ti sáko lé pé kí ló dé á ìyàwó rẹ o ṣètá nìkan ṣẹ̀fọ́ ni máa wò. wọ́n ó ṣe sùn wọn mọ rọra ọ wà gbọ́dọ̀ bá débi pé ọ wà jáde ní ilé náà wa bá a ti ọba gbọ́ pa náà lọ àkàn tó àwọn sáábì àwọn ti wọn wọn àwọn àwọn yẹn wọn lè kó bí àwọn wọjọ abẹ́rẹ́ fi lẹ́sẹ̀ kún kó kún wọn sì ní gbígbá wọn ibi tó ti gbó o ibi tẹ́ máa pọ̀ sí wọn ti gbá wọn máa gbọ́rọ̀ ẹnu mi àgbẹ̀ ah, àwọn obìnrin ti sìn kéèké kọ́dà kò ní máa pọ̀ sí kankan. ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé kéèyàn wá lọ ra kòkókò lẹ́nu mẹ́rin tètè kò sí tó fẹ́ sá lọ ẹgbàá wọn náwó náà ní. láti ètè màálù èèyàn gbọ́dọ̀ ní sùúrù sùúrù yẹn insha Allah so kò sí tó ṣe dé ìdí náà torí obìnrin tí èèyàn kọ́ kàn tó bá fi lè sún yàn débi pé èèyàn ti kó agbádá rẹ̀ jọ ọ̀nà máa yóò ní ah, mọ tẹ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò ní mọ tẹ àmì ìtẹ́sí máa yọ ẹgbàá sí kí ni ó ti ẹgbàá lọ màá yí orókùn sí wọn náà so torí ẹ̀ ló ti jẹ́ kí àtàbàtẹ̀lé ìlànà ẹ̀sìn náà débi wípé àti ní máa lu ẹgbàá tirẹ̀ ẹni lọ́dà torí ẹgbàá nǹkan fún rẹ̀ is unemployment ẹgbàá kan ni láàmú fi na àwọn ìyàwó wa kò bẹ́ẹ̀ torí ẹrántí pé gbogbo ìgbà tí èèyàn bá sẹ́yìn inú ló bíyàn débi pé èèyàn lọ mẹ́gbàá bínú ṣe bí ọ sí òun bọ́n bá nà tí ọba ké ó tún gbọ́ òkè dáadáa. so ó sì ṣe léṣe tó sì dáa bí ọ̀pọ̀ àwọn ọlọ́mọ wọn fi fún ọ kókó jẹ́yàwó fún ọ wọ́n sì fẹ́ lù pa. nítorí pé àwọn òbí jẹ́nẹ̀rálẹ̀ wọn ò lè dúró straight wọn lè torí ibi tọ́nà ti ṣẹ̀dá wọn ibi tọ́ lọ ni ẹ̀fọn àyà ọ̀pìn egun bẹ̀ lọ́nà ti ṣẹ̀dá wọn ẹ̀sìn máa pé máa lọ ni bẹ́ẹ̀ bá lẹ́ sírẹ́tì ẹ̀ yọ̀dà yọ̀kàn kíkan àtìyàwó rẹ̀ ní kọ̀ọ̀kọ́ lẹ̀ bóòlù ń ṣe báyìí bóòlù ń ṣe kẹ́ ń lọ bá tó àfi kó ṣe báyìí ah, yóò di pé kọ́mí lẹ́sìn mi ò máa ń ṣe ti báyìí nítorí ìdílé yìí. النبي صلى الله عليه وسلم أن لا يفرق مؤمن مؤمنا مؤمن قبل كل مؤمن منه إن كره منه خلقا رضي منه خلقا آخر tí wàá kórìíra ìwà kan nínú ìwà ìyàwó rẹ ó rí i pé ìwà kan sì wù ọ nínú ìwà rẹ náà nà wàá máa wòye tó wù ọ ti yá àgbè tó inú ìjẹ pé fúnra yín ṣẹlẹ̀ yìí anábì sọlọ lọ àdìsún náà wọn sọ bẹ́ẹ̀ nígbà tẹnì kan ti léèrè kí ló tọ́ sí wa lára àwọn ìyàwó wa fèsì ní ọ̀tọ̀. báyìí náà ojú wa nù àlejò míì bí dáná ìsọlọ lọ àdìsún náà tó ti ṣàlàyé tọjọ bẹ́ẹ̀ pẹtọ sẹbàtà bá àwọn obìnrin yín lò ẹ má bá wọn lò gba ibi tí kì í ṣe ibi tọ́lọ̀ wọn bá gbà fún yín kẹ̀kẹ́ bá wọn lò. ṣùgbọ́n o téèyàn bá wá sí ìṣe lọ́ba ìyàwó rẹ̀ lùgbà bí tó lọ́rùn bọ̀ fẹ́ kọ́ tó ṣe wípé ọlọ́ọ̀bá lò ọ̀kan ọmọkùnrin wà gba ibi tí ìgbẹ́ ń gbà jáde àwọn kọ́ ni pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọkùnrin ọ̀bùn burúkú gan nítorí pé àkàmù wà. akérèmọkùn mọ ọlọpàá ọkùnrin yín lé tí èèyàn lè rí ìgbẹ́lẹ̀ kọ̀kọ́ ọ̀bọ̀ náà ẹ̀rí tẹ̀ bá ti bẹ́ẹ̀ kó kọ̀ gbádùn àwọn amúdi rẹ̀ òkìbọ̀ nùgbẹ́ téèyàn gbádùn olóhùn padà fọ àlọ́ gbádùn ọlọ́run ọ̀bọ̀ fẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn oríṣiríṣi àrùn oríṣiríṣi àrùn ó máa nínú rẹ̀ ó ní àrùn kògbóògùn tí wọ́n máa lè sáré tàbí àrùn kò ì tí ì gbóògùn tí wọ́n máa lè sáré èyí wọ́n máa ń ṣẹlẹ̀ látàrí pé èèyàn ń bá èèyàn lò gbàgbé tí gbẹ̀ngbà jáde nínú àwọn sábàbí rẹ̀ gẹ́gẹ́ bí mo pé nínú sábàbí rẹ̀ náà tún lè dènà bákan náà ìwà ẹ̀ṣẹ̀ tó burú nínú àwọn ìwà tó lọ kó ìlà jù lẹ́sẹ̀ ẹni kéèyàn bá yẹn ló gbà jì ọlọ́run bọ̀ fẹ́ ó sì lé wọ̀ sẹ́mi kí n torí rẹ̀ lọ́lọ́run bá fi pa àwọn ẹ̀jẹ̀ olóòtú ló ti pa wọn rìn ọlọ́run pa wọn rìn ọrọ̀ ju apáta lé wọn lórí. torí rẹ̀ náà ló ti jẹ́ pé nùfẹ̀ẹ́ Islam ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àti tí wọ́n bá dé inú ìdájọ́ tá a ní nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ oníkẹ́ ká wá bí tó ga jù àpáta tó ga jù ká wá sọ wọn láti bẹ́ẹ̀ wọn ò kú dànù ká tó wá fòkò tẹ̀lé torí pé ìwà tí wọ́n wù ìwà tó burú jáì so ọ̀hún á nílò excuse pé ìyàwó rẹ̀ eléyìí is excuse ọlọ́run bá dé léèwọ̀ ká bá àwọn obìnrin lò gba àyè yẹn kẹ́ bó ti ṣe ṣe léèwọ̀ bí kíká bá ọkùnrin lò gbàdẹ̀ ọkùnrin ọ̀gbọ́dọ̀ bọ́kùnrin lò haram ọkùnrin ọ̀gbọ́dọ̀ bọ́kùnrin lò èèwọ̀ ni obìnrin ọ̀gbọ́dọ̀ bóbìnrin lò èèwọ̀ ni ọlọ́run bá ti dá oríṣi èèyàn kejì fún ọ tó bí àbáta rẹ lára rẹ tó náà bí àti ẹ lára rẹ obìnrin ọkùnrin ló máa ń fẹ́ ni máa ń wù ọkùnrin obìnrin ló máa ń wù síwájú kó tó di pé èèyàn sọra rẹ dá láì ní làákàyè ẹranko níjọ́ tí èèyàn bá ti fira rẹ wé ẹranko ẹni tí wù rẹ ní ọmọ wù torí di eléyìí ọlọ́run bá ti ní ìwọ̀ kíkí kéèyàn máa bá ìyàwó èèyàn ló gba ibi tí ẹ̀gbìn gbà jáde. ó wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma qala qala rasulullah sallallahu alayhi wa sallam istahyu ẹtìjú o ẹjẹ onítìjú o inna Allaha la yastahyi min al-haqq ọlọ́run àti àti sọ òdodo. لا يحل أن تأتوا النساء في حشوشهن قطوفني أتبعوا يا ويلكم باب ìdí wọn níbi gbígbẹ ń gbà jáde òfin Ọlọ́run kọtọ sí ọ ìyàwó rẹ àmọ́ kọtọ kọ bá ló gbà ibi gbígbẹ ń gbà jáde ònlọgbà ọgbà kọgbà àléwọ subhanallah. inú àrùn burúkú títún máa ń fà fóbìnrin ó ní pé àrùn kìjọ yọ ọkùnrin náà tó ń bá lò pé ọkọ àrùn kìjọ yọ tí òrùbó ọyọ ni mo gé àbá òdìgbò kò ní lè jókòó jókòó jókòó Ọlọ́run bá wọ náà. bákan náà ó wá nínú hadithi Khuzaima ọmọ sábẹ anna Rasulullah sallallahu alayhi wa sallam naha an ya'tiya ar-rajulu imra'atahu fi duburiha anabi kọ̀ fún ọkùnrin láti báyàwó rẹ̀ lóko gbadé rẹ̀ o. eléyìí fi hàn wá pé àti ká pààyàn ọlọ́run nínú ìgbà wọn ọ̀rọ̀ míì náà bákan náà ti sàábé ìkan náà wọn náà nàbì sallallahu alaihi wasallam sọ ìpè láyé ìtàhìyẹ Allahu min al-haqq ọlọ́wà kì í tijú àti sòdodo nàbì sallallahu alaihi wasallam wíbẹ̀ lẹ́mẹ̀ta lẹ́yìn rẹ̀ wọn ni la taktun nisaa fi a'jaziha fi a'jazihin ẹgbẹ́ lọ́wọ́ fáwọn ìyàwó ìlú gba ìhòòdì wọn. nínú àtúmọ̀tán burúkú ètí ń retí gbogbo ẹni tí ọba báyàwó rẹ̀ lò pọ̀ gbàdídáwé iná ní tó wá nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma olùjíṣẹ Ọlọ́run kí àtọrọ Ọlọ́run kó máa bá sọ pé la yanzuru Allahu ila rajulin ata rajulan Ọlọ́run bò ní wú ọkùnrin kan. ti ń bọ́kùnrin lò ọlọ́run ní wò. àwọn ìmúra àti ẹnìfẹ́ dóbòrò àbí èyí tó bá obìnrin kan lò gba ihò òdì rẹ̀ subhanallah ọlọ́run bò ní wò tí wàá jọ gbẹdẹ òkè yàrá ǹjẹ́ wàá dọ́wọ́ àbí. bẹ́ẹ̀ abdullahi bin abdullahi. wọ́n ní ẹnìkan bí léèrè nípa pé sọ́sọ́ ká wa lò gba ihò òdì rẹ̀ Ibn Abbas wa dáhùn pé tẹ̀sálóní àní kófòr nítorí bíbí léèrè nípa rẹ̀ ìṣèkèfèrí sọ́lọ̀ ni nítorí bíbí léèrè nípa rẹ̀ ìṣèkèfèrí sọ́lọ̀ ni. bàbá ń ti wípé àwọn kófòrò kófòrò àní kófòrò akbar wọ kófòrò asghar àti mọ wípé bóyá ẹni tó bá ti bẹ́ẹ̀ di kèfèrí tó kùn gbà tí ọba sọ pé ọlọ́run sí lẹ́tọ̀ fún bẹ́ẹ̀ ni àkéèdà àwọn ahli sunnah wal jamaa'ah torí rẹ̀ ẹni tó wọ́n sọ ń bè àgbèsọ̀rẹ̀ kúrò asghar èwo lọ́wọ́ á dá àti kófórón akbar àti kófórón asghar àìgbàgbọ́ tó ga àti ètò kéré èwo lọ́dà gbogbo ẹ̀ ní ọ̀dà. tọ́ bákan náà wọn lọkùnrin kan wá jẹ́ ọ̀dọ̀ abdullahi ibn abbas kan náà wọ́n wá sọ yìí pé èmi a máa bá ìyàwó mi lò gba ihò òdì rẹ̀. mo wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé nisa'ukum harthun lakum fa'tu harthakum anna shi'tum oko yín ni àwọn ìyàwó yín ṣe ẹ máa wọnú oko yín gba ibi tó bá wù yín. mo wá lé lérò yìí pé ntọ́nà ń sọ ńbẹ̀ ni pé ọba àbálùbá ìdí ọba àjẹ́ pé ìdí rẹ̀ lókè abẹ́rẹ́ bọ̀ ọba àjẹ́ abẹ́rẹ́ wọlọ́mọ ó lóun lérò pé ntọ́nà ń sọ nù. tọ́ Ibn Abbas wa aláìmọ́ra èèyàn lásán ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé tàtó hàrùtàkùn ẹnna ṣètò nù ó lè túmọ̀ ní pé èyí ò yé wọ ó ní kó lè báyàwó rẹ lò pọ̀ lóòrò ó lè bá lò pọ̀ níjókòó ó lè bá lò pọ̀ kẹ́kọ̀ọ́jú síra yín ó sì lè bá lò pọ̀ nígbà tó ń kọ́ yìí sí ọ. ṣùgbọ́n gbogbo ẹ̀ náà tọ́jà pa abẹ́rẹ́ náà ní abẹ́rẹ́ wọ̀. wọn ò ta ẹnu àlà báyìí ìní Abdullahi. ابن عباس رضي الله عنهما صار ماذا نعم فتوى إن يقوار عمرو بن شعيب عن أبيه عن جده قال النبي محمد صلى الله عليه وسلم واني الذي يأتي امرأته في دبرها هي اللوطية الصغرى gbogbo ẹni tí máa ń báyàwó rẹ̀ ló pọ̀ gba ihò òdì rẹ̀ èyí tó kéré nínú iṣẹ́ àwọn èèyàn lóòtù ló náà ṣe o iṣẹ́ àwọn èèyàn lóòtù ní ṣe ṣùgbọ́n èyí kéré kéèyàn sáànù. àtàwọn ọlọ́kùnrin àwọn àdéhùn náà tó ṣe alimami ẹ̀ wọn kó fún wa wọn kó wa fún wa nínú sura tẹsí rẹ nínú àwọn àdéhìí yìí òun náà ni àdéhìí Abu Hurairah radiyallahu anhu òun ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni mal'unun man ata imra'atahu fi dubiha ẹni ègún òní gbogbo ẹni tó bá báyàwó ẹ ló gba ihò rẹ. ebi ọwọ wa kápáyọ lọ asọra fún ntọlọmọbọ fẹ kálíbalẹ ntọlọmọba fẹ. lẹ́yìn eléyìí ọlọ́mọba wa ní wọ́kọ́dẹ́mú lè hàn fọ́sẹ̀kùn ẹ̀sìn tí ó sèyìn láǹfààní lọ́la ẹ̀sìn ilẹ̀ lónìí òtí òsè yín láǹfààní lọ́la ẹ̀sàgbára láti ṣe é lẹ̀ lónìí. torúkọ lọ́la ni wọ́n máa tọ́ dẹ́mu lé anfusikum min khairin tajiduhu 'inda Allah. gbogbo ìjẹba lè fi síwájú lónìí. ní dáadáa ẹ bá lọ́dọ̀ lọ. ẹ ti tẹ́ ẹ rí lẹ̀ di ọ̀la yín. nínú àwọn àbúntẹ̀síì àwọn kan ní ẹbí máa lẹ̀ nítorí ọ̀la gbígbé ọ̀kọ́ ti mú lẹ̀ àǹfóṣe kó ń bí máa lò nítorí ọ̀la rẹ̀ má tàn rẹ̀ jẹ́ ẹlòmíì fẹ́yàwó wọn máa jọ wúra wọn lójú pò wọn sì fẹ́ kójú ọba bàmú wọn ti lóyún báyìí wọn máa lo bíl kọ́ máa ti lóyún ó sì tún kù díẹ̀ ó tún kù díẹ̀ mi lè ti fẹ́ responsibility ọmọ sùkúlù ni wá. tó lẹsẹ̀ bá fẹ́ bínú ọmọ wa ni wá. èèyàn gbèdébẹ̀ àbí ògbèdébẹ̀ ògbèdébẹ̀ ẹ wàá máa kẹsùn sóbì lọ́rùn ẹ olórí fún mo ti ṣe lánàá tẹ́lẹ̀ náà ìwọ ń kọ́ ìwọ ń kọ́ ìwọ tó ọmọ fún wọn ń ṣe lánàá ìwọ ń kọ́ sọmọ fún ọba yàwó ló ń kó bá a. nítorí pé omi jẹ́nẹ́rálì ó ṣe é ṣe kọ́ ẹ̀pọ̀ kọ́ ló kú bá ẹ̀ńjọ́ ń bára yín ló pọ̀ ẹ̀ńdàntì máa dọ̀mọ́síra yín lára amẹ́bí kankan pa fẹ́ jàmbá ó omi yẹn omi ní fọ́nkṣọ̀n ara ti dàgbà síbi kò ní í oògùn tẹ́ ti lò ó ti bára níbi bára ń pọ̀ ẹ ló máa ń pọ̀ ara nígbà míì kófin míì ẹ àwọn akókò àpò ara ti inú àdó àwọn ẹ̀dá kótó lítọ lọ à ń wọ́n mọ́ tẹ́lẹ̀ lọ́mọdé ẹ̀yìn àti ìfọ̀ ara yín waqaddimu li anfusikum ẹ̀bí máa lẹ̀ torí pé ìbá ti láǹfààní lọ́la wọn fi tó bá ti bí tòun ti parí tó bá ti bí méjì ó ti tó tó bá ti bí mẹ́ta ó ti tó wà dé mo lẹ ó sì kò bí ma torí mo bá ti níyàwó ọ̀nà àti bí ma nìyẹn obìnrin náà kọ́ mọ́ rẹ̀ jẹ́ irọ́ burúkú obìnrin mi ní sẹ́yìn tó bá ti bí ma méjì mẹ́ta àdéyẹrí rẹ̀ má di ni gbẹ̀ngbẹ̀ng mi bí mama òbí mama bá wù àwọn yẹn ti ṣerú ẹ̀ rí lọ́sọ̀kọ́ bí ma mẹ́rin wọn náà òbí mama wọ́n sì lọ kó àpò òbí wọn sùúrọ̀ gbàtọ́lọ̀ ń gbé bíi ṣe dé subhanallah àwọn ọmọ ń lọ láti nàìjíríà àwọn ń lọ mẹ́kà láti lọ sí umra wọ́n sì láti dẹ́ta mẹ́rin àwọn mẹ́rin ẹni ti kulẹ̀ kànáà wọ́n ti sọ àpò dírọ̀ wọ́n ká ní dọ̀tà lólu ìyàwó ni tọrọ kò so eŋti máa dọ̀ máa rọ̀ <laughs> ọkọ lọ lómi jẹ náà ṣé wọ́n ti ṣe bọ́ọ̀lù à láti jò kò ń ṣe ti pẹ́ tó. so ìwọ ní ìṣó ti lúzọ torí délé wọn kọ́ ti mú un lé àrùn ọ̀sẹ̀ kan ẹ̀sìn dáadáa lẹ̀kùn ayé bí máa lẹ̀ fúnra yín torí pé àwọn ọmọ yín lọ ọ̀pá kùtẹ̀ bẹ́ẹ̀ bá gbó ọ̀pá kùtẹ̀ lẹ́yìn lẹ́yìn bá kú àwọn ọmọ yẹn wọn máa ń ṣe sábàbí téèyàn fi máa ga kó nù àlùjẹ́nà àforíjì tó máa ń tọrọ fún yín ìkẹ́ ọlọ́run tó máa ń tọrọ fún yín gbogbo wọn wàá gbà fún yín nù àlùjẹ́nà torí ìdí eléyìí wọ́pọ̀ dì mú lé àrùn tó ṣe kún ẹbí ma ẹbí ma torí kẹ́kẹ́ yìí náà lẹ́nu ayé ẹ̀yin lọ́mọ ayé wúlò fún ó lé eku kaka lẹ̀ fi ń rọ́njẹ́ jẹ omi ẹ̀bí ma nítorí pé ọmọ tẹ bá bí arìsìkì tẹ̀ ní kó bọ̀ onígbàdí kí ẹ bẹ́yìn náà ẹ̀ ti lè di lọ́nà jẹ torí di eléyìí báyìí tẹ bá bí ma ọwọ́ nínú asa fẹ́ inna khayra hadhihi al-ummati aktharuha awlada ẹni tó lóore jù nínú ìjọ anabi sallallahu alaihi wasallam lẹni tó máa rẹ pọ̀ jù lẹni tó máa rẹ pọ̀ jù ìwà bímọ méjìlá ìyàwó kan bímọ méjìlá so ẹ máa ń dán wákàrí mu ẹfi kúlíkúlí pin lẹ́yìn wọn á ẹ àwọn òfìjọ kan ti yára àwọn òfìjọ kan ti ara rí wọ́n sàtì máa gbìyànjú mú gàrí wa lọ kò burú ó lóore ju kó de ṣòkòtò rẹ lọ ọmọ kan àbọ̀ ọmọ méjì àbọ̀ wọn gbé ká wọn làwọn sálákọ̀wé sálákọ̀rí torí pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn ò ní pẹ́ wọn fi kábàámọ̀ Islam ọkọ̀ alẹ́kọ̀ọ́ tó dáa kọ́ wa ká máa nara wa jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n ti kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn ọ̀daràn wọ́n bá ti jáde gbogbo àwọn ọ̀rẹ́ ọmọ ọ̀rọ̀ sí lórí nígbà kọ́kọ́ rẹ̀ máa wọ̀ ètò bíi ìjó ètò bíi ìjó tó dìbò bá rán ọ náà lé <laughs> yọkẹ̀ tala ti rí báwí ẹni tó gbé báyìí lé rẹ̀ lọ sáàrin jà wọn wà kọ lẹkọọ kẹ́kọ̀ọ́ ìyàwó bá yọ ọwọ́ ọmọkọ lọ́wọ́ lọba máa wò pé a ah, kí ló dé kí ni òde àwọn ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ kọ́ torí di eléyìí kọ́ bá ní bí àwọn rẹ̀ ọlọ́rẹ̀ ogun bí ọba lọ́rẹ̀ ọ̀ràn. ẹ sì máa wọ nǹkan o lẹ́bàá wá bímọ yín náà tán tọmọ bá lálù tọmọ déèyàn pàtàkì nínú bàbá àti ìyá gàdá ní àǹfààní ọmọ yìí náà ìyá náà àlà ibi náà la sọ ní oní pé ànábì tó bá aṣọ la ní bí dáadáa sí ẹlẹ́mẹ̀ta fún tó dápọ̀ bàbá lẹ̀kẹ́ rẹ̀ ọkọ náà ni ó ti fi máa wọn fi dà rẹ̀ òun náà ni ó bá wọn rán lọ sùkúlù òun náà ni ó ti máa bá wọn wá iṣẹ́ fún tí ọba tó rí sẹ́ ìyàwó òdìjọ́ kò sùn lóru ọ̀rọ̀ àwọn ọmọ yìí pa. ẹ̀dá sọ ìgbìyànjú bó ti rí sẹ́ kọ́dà tí ẹ̀rú wọn sùn wọn bàbá ó ti kó fáìlì nígbà lè bá wọn. <laughs> tó bọ́bá wa dáa sẹ́ àwọn ẹ̀yà náà ni ó ti yọ gèlè ní ọkọ̀ máa jẹ́ subhanallah wọn náà ló ti lóòdì bí mọ̀ yẹn. ẹ̀dá bí ẹnìkan nù àti tẹ̀síìrì báyìí náà bí ọdún méjì náà aláwọ̀ á sọ̀rọ̀ débi ọmọ pé ẹbí mà ẹ má tara ẹ jẹ ọba ni wàláì dá sọ gánà ó lọ mọ kan bàtí àwọn olóyún rẹ gbọ́dọ̀ làwọn láti sẹ́yìn lórí ìyá tí ń di àwọn gbà náà pọ̀ sí sọ gbogbo ògùn tí wọ́n fi sẹ́yìn làwọn lò kókókó lárọ ọmọ tó lé nù yá rẹ ní nìsín kò sọmọ tó ń wọpọ ńlá tó àwọn ọmọ yìí wàláì ní gbogbo tí wọ́n bá kọ ọ ní kankan yìí gbígbà tí mátímẹ́tì lórí ẹ̀ tó ìwọ náà kọ́ tó lu mọ́ pa bí ọgọ́bìn bá ti lóyún tàì lóyún òròǹbó wọ́n ti mọ̀ bá ti dìka ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ kó mu ní pípọ́ yín wọ́n dànù ọlọ́run bọ̀ bá bí wọ́n dànù kọ́ ó ti ní parasitamọ́ ẹ̀mú subhanallah gbogbo ẹ̀ náà ká má bàa bímọ yìí náà sọ ìgbà míì náà àti bímọ òní rọrùn òpin ìgbà tó bá ń gbé àṣà Yorùbá náà lè bá bímọ gbèsè ayé kí ló àṣà Yorùbá àṣà ká máa jẹ gbèsè nítorí ipa bímọ ká máa sọ torí ipa bímọ ká máa pagbo nítorí pé àbí máa ìsì gbogbo yẹn ló lágbára láti tẹ̀. ọlọ́run dákun mọ́mọ́ ẹ̀yọ́ wá lẹ́gbẹ́ tí wọ́n ń bá káwọn àbá tí wọ́n náà bá ní irú rẹ̀ lóòsì bí àwọn rẹ̀ bá bí mọ̀ká yóò tẹ̀sọ̀ kótó rẹ̀ ni nítorí pé kíni àwọn tó wá dá tó dáwó fún níjọ́ tó bímọ sẹ́ǹpù lówó aláwọ̀ aláwọ̀dàsí aláwọ̀ aláwọ̀dàsí wọn dá náírà mẹ́ẹ̀ẹ́dógún náírà mẹ́wàá ẹ̀ẹ́dẹ́gbà zóbìà ẹni tá à ń kọ́ bá jẹ́ àti òye tí ń kàn yí ọ̀bí ìgbà tí ìyá ń kọ́ nǹkan sójú omi gbogbo àwọn tó fún lówó ní ọ̀hún kọ́ wọn ìyá ogun náírà mọ́ ìyá àtàmẹ́lò wà ló mọ́ jẹ́ ẹnìkan múrí márùn ni gbogbo ẹ̀ ní ọ̀hún orí táwọn náà bá ti bí mẹ́rin tí máa ti lọ́yọ̀ nìtọ̀ wà ló mọ́ jẹ́ pé tí wá wà ló sí ìgbà tí wọ́n dájọ́ tọ́ka bá bímọ tí ọba gbọ́ tí wọ́n bá pàdé lọ́nà torí tọ́pọ̀ ọmọ a ẹ̀dẹ́kun àgbọ́ ni ẹ̀dẹ́kun àti kínní ni yóò <laughs> torí fọ́tí náírà tó ti dá sọ́dọ̀ rẹ̀ kíákíá ló ti wá nǹkan tí ó rà tí ó fún pé ẹgbẹ́ ẹgbẹ́ akíní ọmọ ẹgbẹ́ <laughs> wàhálà lọ́wọ́ wa da gbogbo ẹ̀ fún ìyàwó rẹ̀ mélòó ló di ìsan nínú tí fún ó tún lóyún ó ní ṣé ayé tiẹ̀ làwa wá ni tó ṣé ìwọ nìkan á dáwó fún ọ ni ìwọ ọ̀sá béèrè kíkẹ́ nìkan á dáwó fún ọ tó bá pè fẹ́ ló dé kún oògùn lówó àbúrò ọmọ pé kò tíì tán nígbà tí èsì pé báńkì ipa àti pósìtì owó bẹ́ẹ̀ ẹ̀ tí ìbá wa sanwó wa padà ẹ̀tún á ní ẹ̀dágúnmú mi wà tò ah. wọn máa pé adákan fún jóòjì ó tún bí mi èmi lọ́wọ́. ìyá bí tínsín bí tínsín ní bọ́ so olú àwọn àmà bẹ̀rù igi ah kí ni káwọn èèyàn sọ ìyẹn kí ah yọ wá sí ra rẹ̀ sí ọlọ́wọ́ yọ máa wa agbo wọn tó ti àti tuntun láti lóyún àbí òsì tó subhanallah táwọn bímọ èèyàn àbí kẹbi máa ń pẹ́kọ́ àwọn fámìlì yìí náà lọ́kàn mọ̀ sí ẹsẹ̀ pé ọ̀lọ́ pariwo láàrin ìjà tọba ti lo oúnjẹ kan ṣe tó pé àwọn èèyàn wá jẹun tọ́ ọlọ́run forí àmì ìwò wá ní abímọ dà ìbímọ káti gbé kóńgìrì kaná àwọn orókùn bíi ọmọ odó náà <laughs> máa wá rùkà àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n tó àwọn gbogbo ọmọ ọgbọ́n mọ́ yá tojúbọlé ẹran lé inú gbogbo wọn wá pé jọjọ náà abẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n fẹ́ pé tipátipá bílẹ̀ abájẹ́ lọ jáde ẹ̀ wọ́n náà wá bu ọpẹ́ pa màálù àwọn yẹn ti pọ́pọ́ ọ̀tẹ̀. sògbà tí yẹn máa ń serú àwọn àṣà yẹn fóònù ti fẹ́ ìzì kò lè ìzì fún láti máa bímọ kò lè ìzì nítorí pé ìwọ́n tó dé pé kò tí sàn gbèsè ọ̀kẹ́ ó ti dáwọ́ lé mi tó ń torí de ilé yìí ọlọ́run bá ti gbé sí ayé ní rọrùn fún wa wàláhì ẹni tí máa ń wá wàhálà lò wọ́n yà di tí sèǹtẹ́ bá ń wí wọ́n á ti gbọ́jú tápàárà wọn lóbi lálàáfíà àwọn èèyàn ìyàwó rẹ̀ ọlọ́run ọlọ́ lórí wọn. àkúrẹ́ wo wá lélẹ́yìn ẹ ọ̀pá màálù kó sékè ní ìlú olówó ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bá wa pa àjẹ́ sá àbí wọ́n ní jẹ́ àjẹ́ torí nìsín ìmọ̀tẹ́rẹ́ kó mọ ẹbí mẹ kó mọ bàbá ọmọ nǹkan àti ọmọ wọn lè mú èrè kiri ẹran kan jẹ ní ẹran kan pa àbí ẹ̀kọ́ ni tó ibẹ̀ náà láti rúbi tí ẹjẹ́ kó ń wájú ọlọ́mọ láti wá jí ẹran kó ni yóò jí ẹran ńlá fún ọmọ ẹlòmíì ó jẹ ó fi ẹran gbóná ó fi ní ìfọ́mọ kókó òdìbò. nígbà tó di ẹranko lórí tọlọ ẹyin náà gbọ́ wọ́n di ẹranko ẹran tó ṣe torí rẹ torí rẹ náà wọ́n tètè yóò tún dígbó nígbà tí ìyàwó rẹ ò lóúnjẹ tó dáa jẹ ẹsìn bọ ara yìí bàbá wa tọ̀lẹ́ mọ́ títa ní tara yín torí gbogbo àwọn bá ń jẹ tó tú nígbà tí bàbá bá wo iye fáìlì pé mo jẹ owó tá a ti ná ní eighty thousand naira tí màá san gbèsè ìyàwó sì máa kawó nígbà tó ń bá gba thirty five pé tó pa mi gbèsè rà pápọ̀ yóò kó onú gbà mí pé pàǹtá owó nǹkan èmi wọn fún lé ìwọ wọn fún báwo tọ nígbà tí wọn bá ní wọn ọkọ náà mọ owó pé tọ tani ọmọ akúgbèsè náà tani kó wá kó nígbà míì níjọ́ tó kó mọ ọkọ àtìyàwó mi máa náwó síra wọn torí gbogbo ilé ọ̀dà rò ní wọ́n mọ̀ á gbogbo ó dára apá náà ìwọ́n náà kú ẹ̀yin mélòó lẹ jọ pa subhanallah torí ẹ mẹ́ta wà lára ọlọ́run bá ti dẹkùn fún akámọ wà wà lá islam ọkọ ọgbọ ọba lágbára ọkọ pamọlú mẹ́ẹ̀ẹ́dógún torí kò bí màkàn ọlọ́run ọmọ lẹsìn àti àti fún wa jẹ àkọmọ àti rèé. tó yẹ torí lè fún ọba aládé jẹ islam ọkọ amadá sọ ní ìsinmi pé èèyàn ò yó ẹran torí pé àwọn yorùbá ti rí nù wọn ò yó wọn ọlọ́run má jẹ tẹ́lẹ́gbẹ́ ó ti tẹ́ ó ti pàṣẹ gbogbo ni ó pè sí kílẹ̀ yín náà lọ torí pé sebo ti ma kìí tẹ́ tagbara rẹ bá kìí ní kò ní kò ṣe pẹ́ran méjì àgbò méjì torí obi ọkùnrin ẹyọ kan torí pé obi obìnrin gbogbo nǹkan yìí náà fi là ní. tó torí a rí pé wọ́pọ̀ bí mo lè hàn fọ́sìkò bi ma kàbí ma ọlọ́ni àbá òkun wa àbẹ̀nà òkun أيهم أقرب لكم نفعا àwọn bàbá yín àwọn ọmọ yín ẹ̀mí wo ló súnmọ́ kó ṣe láǹfààní jù ká nínú àwọn ọmọ tẹ̀ bí kalẹ̀ o yóò ṣe láǹfààní jù bọ́yọ̀ náà ṣe sábàbí tó fi ọ̀jẹ̀ náà ọmọ ọwọ́ akó òbí ma òbí ma báwo àsàkàsà àsàkàsà bóyá nítorí pé western civilization òyìnbó òyìnbó kíni tó òyìnbó làwọn mùsùlùmí làwọn mùsùlùmí làwọn ọ̀rọ̀ islam làwọn ń sọ òyìnbó lọ́ mọ̀ ẹ̀yin náà wo irú òfò tí sọ òyìnbó lu òyìnbó nìsín abẹ́yẹn ọ̀mọ òfò ń sin òyìnbó lu òyìnbó àwọn náà ń kà á fúnra wọn pé fifty years coming ọ̀pọ̀lọpọ̀ European country ẹ̀ ní rẹ́ẹ̀dì ká tọ́jú ọmọ abẹ̀ máa nítorí wọn ò bí mama àwọn ìyàwó wọn ò bí mama kódà tó ti débi pé àwọn European countries ní obìnrin tó bá bí mo tún gbẹ̀bù yọ gbẹ̀bù owó ribiribi ikun ni ma bima abe ẹ̀rí nǹkan mẹ́rin àwọn náà ti kọ́kọ́ mú àtàkàtà wá fún ọ ẹ má bima ẹ má bima torí wọn fẹ́ kí mùsùlùmí ọ̀pọ̀ náà lọ́pàá fẹ́ green card ẹ̀rù pé lásán ni blue card ẹ̀rù pé lásán ni òyìnbó pé ètè kẹ́kẹ́ tẹ̀bí lè la kẹfẹ́ rí kí ni jẹ́ kí tẹ̀bí lè la lọ́dọ̀ rẹ̀ wọ́n ń wẹ́ ni tí ó dìgbò àwọn ọmọ ìlú gbàtọ́ ọmọ ìlú bá ń tán torí àwọn ẹbí máa torí rẹ̀ wọ́n yẹ ṣe gba ẹni tí ń ti ọmọ aláǹkẹ́ pé máa bọ̀ kọ́ wá gba green card wọ́n yẹ ṣe ti aláàárù ní pé máa gba blue card wọ́n n'i àwọn tó talẹ̀ àwọn tó ṣègbè ní tó tó lọ́pọlọ tó ní mà gbogbo ayọ́ anas lásán nítorí báwo ni wọ́n dín wọn lò wọ́n fẹ́ ti dípò ọmọ ìlú ọmọ ìlú òbí ma torí àlọ́ ti dẹ́gbẹ́ ńgbọ́ bá ti débẹ̀ tó ṣe àsìkò kan tó ọ̀daràn ọgbàwé ọmọ nù. nítorí délé lórí ìgbà tó fò bá ṣe àwọn àmà náà kó tó di pa agbọn agboolé mi máa ti ń da horo náà nínú àwọn ẹni tó ṣe pé àwọn náà ń tàkà àbẹ bímọ agboolé ti ń da horo nítorí pé wọ́n bímọ kan oní nọ́ọ̀ àwọn àti ọmọ tí wàá wà kékeré òtún bá sọ Yorùbá kọ́míà stand up sit down gbogbo gbogbo ìbò jẹ̀mọ́ àmọ́ kọ́mọ́gbèdè bàbá màmá rẹ̀ aburú tó tó o sí torí pé ọfẹ kọ́ ọmọ lóyìnbó kọ́ mú ìbọn wá bí màkàn à tọba bí tọba bí ọgọ́rùn tí wọn lè gbóná náà ni wọn kò gbogbo òyìnbó ń sówó wá ni mò ń béèrè ẹ dáko sówó ni kì í sówó èdè kan ní àwọn èdè ayé ni ọwọ abì màkàn ọmọ wa bà bá ọmọ bá tó ìbò ojoojúmọ́ ẹ ẹ ìsàmàlà ọyẹ kó mú pa àmàlà náà wà lóyìnbó. nítorí di eléyìí báyìí kéèyàn bí ma ọlọ́run á ń pẹ́kẹ́ bí ma mùsùlùmí làwọn àwọn èsè kèfèrí ẹ̀sìn má pọ̀ sí kèfèrí kèfèrí lọ́mọ tó ń jẹ yó ẹ gbìyànjú wọn bá tẹ ẹni gbà láti tó àwọn ọmọ yẹn ọlọ́run bá wa àánú rẹ̀ pọ̀ wàláì sani yẹn bá torí pé ẹ fẹ́ tọ́ ọlọ́run lè rán àyàkà tí wọ́n ràn yín lórí ẹ̀ tọ́

nínú àánú ìnìkọ́ jẹ́ pé ọmọ adìẹ tó jáde lára rẹ ní ojogún àkítà rẹ wàhálà inú àánú torí tẹ́ni ẹlẹ́ni bá jogún rẹ̀ kò ní ṣe ṣokoran ẹ̀sìn ẹ̀sìn báwò kíni dáàbà mú tẹ́lẹ̀ náà ibi ọkàn àbí bẹ́ẹ̀ kọ́ dáàbà mú tẹ́lẹ̀ náà ibi ọkàn kúra ni àmọ́ ọmọ rẹ ni ọmọ ni ah Allahu akbar kọ̀mpútà jogún ẹ̀ lọ́dọ̀ bàbá ah tẹ́lẹ̀ ìmọ̀ jogún ẹ̀ lọ́dọ̀ ni inú àánú tún tọ́lọ̀ ń bá ti fọ́ tó ọ̀bá wa bí máa ń kọ́ gbogbo nǹkan rẹ̀ ó ti tẹ̀lé ẹlẹ́ni àbí òní yóò ti tẹ̀lé torí ìdílé kábìmọ̀ kábìmọ̀ káti máa ń gbọ́ wáàlì sí wáàlì kí ni wáàlì burúkú ìdí à ọmọ ọmọ ọmọ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ ìdí náà bẹ́ẹ̀rẹ̀ kí n bẹ́ẹ̀rẹ̀ ìbàdàn níbẹ̀ rẹ wa àbí òye wa àdúgbò kan sì ní jẹ́ bẹ́ẹ̀ tó àmọ́ pé bọ́ba tó á bí màkàn ọbẹ̀ rẹ àwọ̀ bẹ̀rẹ̀ báwò torí jẹ́ ọ̀dọ́ wa jẹ̀ náà ọlọ́run bó ti kọ́ wa máa ṣe ọlọ́run ní wọ́n ti sọ fún wa ẹ̀fà yọ̀ lọ lẹ́yìn náà tuntun sọnù tẹ̀síìrì tó wà ní pé ẹ̀wọ̀n kọ́ tẹ́mu ní agbóṣe fún ẹ̀sìn dáadáa tí wọ́n ti fún wa tó súnmọ́ ìyàwó tọ wọtakùwà ìpayọ lọ ẹni pé gbogbo dáadáa èèyàn ò lè rí lọ́dọ̀ lọ láì payà rẹ ọ̀gá gbogbo dáadáa ti lànjẹ so àlìjẹ́nà ilé àwọn olùpayọ lọ ni tọ́lọ̀ bá bá fẹ́ràn ẹrú rẹ̀ fún dáadáa ó ṣe lọ́kàn mẹ́rin tó ń payà rẹ tọ́lọ̀ bá bá fi lè sèyàn láláì payọ ọlọ́run aburú bẹ̀rẹ̀ olùwà rẹ̀ ni ọlọ́run bá dákun kọ́ sàánù wa. الله واعلم أنكم ملاقو إقبال الله كما ندوك إقبال الله وبا وبشر المؤمنين إفان والوابود دوني رودون الله بلا أمبي الله ركورة درجة أتعامل ìròyìn rẹ̀ tó ga kódà kún jọ̀wọ́ kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa sọ òfin rẹ̀ nípa bá sì máa bá àwọn ìyàwó wa ṣe pọ̀ kó sì wá lọ́kàn nínú ẹni tó sọ yìí pé yóò máa ti dáadáa síwájú nítorí ọ̀la rẹ̀ kó se wa lọ́kàn ní tó máa páyọ̀ ọlọ́run kó wá sí wa lọ́kàn ní tó máa mọ̀ dájú pé kò sí bá ti lè pẹ́ tó tá a ní padà ní ìpàdé pẹ̀lú ọlọ́run ọba wa lọ́jọ́ kan ọlọ́run bó jẹ́ kí ìpàdé wa pẹ̀lú rẹ̀ kọjá pé ọjọ́ náà lọ́jọ́ tí ó dáa jù nínú ìgbéra yìí wa bákan náà ọlọ́run bá ti wá lọ́kàn nínú àwọn ètò onífún fún ròdùn àwọn olùgbàgbọ́ òdodo subhanakallahumma wa bihamdika ashhadu an ilaha illa anta. استغفر الله واتوب اليه Thank you. alhamdulilayi a máa ní àwùjọ ẹyọkan lọ wọ́n gbọ́dọ̀ sí dọ́gba láàrin wọn nínú tí ó fi máa sí dọ́gba láàrin wọn òun náà ni alqisma tí ó sì máa láàrin wọn kò nìkan iye tó bá lò ẹnìkan yóò ẹnìkejì ó lè ó sì lè pín lọ́jọ́ mẹ́ta mẹ́ta ó sì lè pín lọ́sẹ̀ ọ̀sẹ̀ fún àwọn obìnrin yẹn bá ti ṣe gbà sí i ṣùgbọ́n ìyàwó ń ṣe nǹkan oṣù kì í ṣe excuse tó lè mú ọmọ sùn ọ̀dọ̀ rẹ̀ ní ìgbà tó kàn kì í ṣe excuse rárá ibi tó sùn náà ló sùn ọ gbọ́dọ̀ fi ẹ̀tọ́ rẹ̀ dùn ká sì mọ̀ wípé nínú òfin Ọlọ́run ìgbà tí ní kó pín bẹ́ẹ̀ kése pé tuma lọ sùn ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ṣe dọ́gba pẹ̀lú wọn ọ̀nà ni pé joojúmọ́ gbọ́dọ̀ bá wọn lò pọ̀ tẹ́ bá wá wà ń pò tó lè bá wọn lò pọ̀ kọ́ lọ bòmí kò síbẹ̀ ní òfin ọlọ màtí èsì pé wọn náà nǹkan kan mí ń ṣe ọ fífi wáyọ pé joojúmọ́ àfi bá àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ so yọ wà ń gbà kan wọ̀ gbà kan kò ní wọ̀ gbà kan wọ̀ gbà kan kò ní wọ̀ so ó lè ṣẹlẹ̀ ń bẹ̀ ó lè ṣẹlẹ̀ ń bẹ̀ so ṣùgbọ́n káwá lo excuse yìí pé nítorí wípé obìnrin ń wọ̀ ìyàwó rẹ ń sìn sìn nǹkan sùn wa lọ sọ́dọ̀ ẹlòmíì kò sí àyè rẹ nǹkan míì tó fi satisfy rẹ iná ni ó ṣe fún ọ tó fi jẹ́ pé ibẹ̀ náà lọ gbọ́dọ̀ wà ọ gbọ́dọ̀ lọ bòmí tó bá lọ bòmí ọ ṣàbòsí náà parí kò sọ. kí ni ń jẹ́ báwọn. àti sàlàyé àti sàlàyé rẹ̀ lánàá àti sàlàyé rẹ̀ lánàá o fẹ́ bímọ gbogbo ọ̀nà tó bá lò islam ọ̀faramọ́ kó sọ pé o fẹ́ bímọ nítorí pé bí ìwọ bá ń fẹ́ láti bímọ wọ tẹ́rù ti fúnra rẹ̀ o sì wá lè sọ pé n fẹ́ bímọ so afẹ́yàwó nítorí ká lè bímọ ni nítorí délé yìí báyìí tó bá dé pé àwa ń lo ọ̀nà kan bọ́yá kí àwọn ọmọ bá lóyún nítorí wípé àti bímọ tó bá sún ara wọn ń yọ lẹ́nu àwọn afẹ́ fi àsìkò díẹ̀ sáàrin kí sípò àfẹ́ bí màmá sọ̀rọ̀ kò burú nínú Islam ṣùgbọ́n àwọn àwòrán kí là ń lò kí là ń lò láti mú kọ́ mọ́ lóyún nítorí pé níta ń lò yẹn tó bá jẹ́ pé nira bá ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà ọgbà ká lò gbogbo ọ̀nà tá mú wọn lọ́sípítù yẹn ìnira mẹ́mẹ́ ó lè hàn lónìí ọtí padà wá hàn ìnira mẹ́mẹ́ ètò kéré jù nù ti mẹ́mẹ́ òun náà ní pé ìgbà tẹ́ bá lẹ́ẹ̀ lò má nǹkan oṣù ọ̀ máa wá nígbà tí èsì rẹ̀ má ó lè kí gbogbo gbèsè ayé obìnrin ọ̀dàrú so gbogbo awọn àwọn nǹkan wọ̀nyẹn ó máa ń ṣẹlẹ̀ torí délé náà lẹ́nìkan ṣe béèrè lánàá wípé ọ̀dà ṣé àwọn lè máa lóru tí ti ń bọ̀ tó fẹ́ dà lára tàwọn káwọn jáde àní kò burú àwọn sàbẹ̀ ń lóru ẹ̀ so eléyìí a máa ń ṣe rẹ̀ à ń bẹ lọ kọ́ máa burú ṣùgbọ́n ká mọ̀ pé bá wá dé náà ọ̀gbọ́dọ̀ a máa gbóbin létí pé bolo ti lọ gbọ́mọ wa ó lọ à ah, ah, ọmọ rẹ náà ni nítorí pé ibi tí wọ́n ti sájáde ń bá kíní kínkínní kan ti kán so kíní kínkínní náà lọ́dọ̀ ọmọ kínkínní tẹ̀ bí náà. process ẹ̀ sí test two àwọn kankan wà ní ẹgbẹ́ ìgò nínú ọmọ náà gbé ya ní kí ni. àkọ́kọ́ ni kò sọmọ nùgò kò sọmọ nùgò torí test tube tẹ̀ ń sọ yẹn títí gbà díẹ̀ ni wọ́n tún padà gbé kó ń bẹ̀ lọ fi sínú àpò bí obìnrin mi àbí òye so tó bá jẹ́ pé tó máa mú omi ọkùnrin pẹ̀lú tìyàwó rẹ̀ tó wá fi ìgbà kan máa bẹ nínú ìbòyùn ìgbà tó tó àsìkò kan tí wọ́n fẹ́ kó ṣe nínú ìmọ̀ chemistry so tó ti wá tó àsìkò tó ń gbé sínú àpò bí tó tún jẹ́ pé àpò bí ìyàwó yẹn náà wọ́n gbé sí láì wòdì rẹ̀ àbí òye so kò burú àmọ́ bó wọn ti fẹ́ gbé bẹ́ẹ̀ láì òdì rẹ̀ torí ẹ̀ nǹkan yẹn oríṣi kan lélẹ́yìí oríṣi mẹ́jọ lọ wà gbogbo ẹ̀ Islam sì fara mọ́ torí àwọn aburú wà mẹ́ nínú àwọn àwòrán rẹ̀ òun náà tún obìnrin tó ṣe yí pé kò lè bímọ kì í ṣe pé kò lè bímọ ṣùgbọ́n kò fẹ́ wàá lóyún yára a kò ń mú omi tòun wọ́n fi tọkọ náà kùn ẹnìkan wà volonté ara rẹ̀ kó wọ́n bá wọn ru oyún tàwa nìyá nínú ẹni tó lomi àtẹni tó gbóyún nàám tẹ ẹ bá wo mi ẹ lè pẹ́ ẹni tó lomi nìyá tẹ ẹ bá wo oyún. A ẹni tó ru ma òun lọ lọ ma ta ni ó jogún ẹnìkan ẹni tó lomi ni ó jogún ọmọ yìí ni abẹ́ni tó rù tó bì Islam tún fara mọ́ nínú rẹ̀ tuntun ni ọmọ adágbé fọmọ lọ́kọ kó wa lọ sí báńkì ibi tí wọ́n máa kó omi ọkùnrin sí tí wọ́n ti ń tà tọrọ wà ní Europe America nǹkan kan so tètè ẹnìkan ọba yín gba spam yẹn tà gbogbo kó àwọn wá sí àrísẹ́wọ̀n kì í ṣe excuse ń lo òyìnbó. wọ́n pọ̀ spam rẹ̀ tòótọ́ bá pọ̀ wọ́n dàgbò wọ́n sì kọ́ bẹ̀ pé bóyá a very huge man lélẹ́yìí ṣe léyìí slender man ṣe léyìí eh, eh, talented man a dull man so wọ́n kọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ so tómi bá dé ó lè gbé òun fẹ́ wọ́n ta pa mu a very huge giant man fún un wọ́n sì lọ ibi tán kóró ẹ̀ sí <laughs> so ọwọ́ lábẹ́ pé wọ́n ń wọ́ ọmọ ẹ̀ bákanbákan tí òfin ní bàjẹ́ so wọ́n sì tà fún un wọ́n bá tà fún un tó gbé lọ síbítù wọ́n kó sínú tíìbù wọ́n yọ tiẹ̀ náà wọ́n kó sínú ara nínú tẹ́sítìbù títí ó fi tó lásìkò kan wà kò sí ń kùn pé wọn bọkùnrin kankan kọ fọwọ́ kan ọkùnrin kankan náà ni wọn sá rọ sí ọfun nígbà tí wọn bá kó sínú tẹsítúbù àbóbìnrin náà ni wọn dá sí ọfun islam tún fara mọ́ sọ̀rọ̀ sọ àwọn obìnrin di màálù sọ gbogbo rọ àwọn kan yẹn wọn sá pé mẹ́jọ náà ní òfin sísè kò sí kán sísan fara mọ́. Ǹjẹ́ àwọn oníṣàlùfẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣàlùfẹ́ ẹ̀rí mi ṣe é? specific time báwo. bóyá táyì kan wà ní ojúmọ́ tó yàn ní. kò sí kọ́sá máa ti torí ẹ̀ máa lọ mọ́ṣáláṣí. ṣùgbọ́n tó ní ẹ̀rù mo ṣe bèrè bèrè báyìí pé àwọn bóyá ọ̀pọ̀lọpọ̀ máa gbọ́ ọkùnrin kan máa ń pè ẹ̀ ní ní morúkọ ẹ̀ mo ṣàṣì program rẹ̀ ní ìkàwé àwọn rédíò ó ṣàṣì jákujáku tó pọ̀ bí i àwọn kó sọ́ọ́ bẹ́ẹ̀ lọ́nà ìwà mọ́ ọ̀rọ̀ òun sọ oríṣiríṣi mú rí kọ́ọ̀dù ẹ̀jẹ̀ pé láti dìbò. kò nǹkan tá a fẹ́ fi ṣe ọ̀nà ń tan sáà nẹ́bí wa ó sọ pé ẹ̀yin náà kó ń sọkúsọ ní ma fẹ́ fi ṣe náà ṣùgbọ́n nínú medical uh, medical studies ẹ̀yin eh, táwọn sọ ni pé tó dáa jù ẹni tó bá báyàwó rẹ̀ lò pọ̀ oníkóbá lò pọ̀ lẹ́yìn sísinmi tòkọ́jẹ́ pé bóyá ìgbà tẹ jí làárọ̀ bóyá lẹ́yìn àṣùbà so bóyá lálẹ́ lẹ́yìn ìgbà tẹ sùn tẹ tají so gbogbo àwọn àsìkò yẹn tó jẹ́ pé ẹ ti farabalẹ̀ ara yín ti nísìmí so kọ́mẹ́jẹ pé ẹ̀ ń ti ibi wàhálà bọ̀ náà lẹ́sìn tún kẹfẹ́ bára ìyàwó yín lò gbogbo lẹ́yìn wọ́n fún yẹn márùn ni àbí òye ẹ̀hẹ́n tẹ́bi ń pa òun ni kò jẹun gbà tẹ́bi wá ń pa náà. kò sí ní tó burú mẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n pé kò da nínú àwọn olùmọ̀ọ́nì kò da tó ló takò kọ̀wáàmà ike ọkùnrin ló pọ́ múlẹ́rú wọn àti àwọn rẹ̀ bá wà lókè rẹ̀ ṣùgbọ́n kò sí ní tó burú bẹ́ẹ̀ nípa ọlọ́run bá ti ṣe sọ wípé kò síbi tẹ́ gbá wọn lùgbà ṣùgbọ́n tẹ́ bá rántí pé ta ni bẹ́ẹ̀ nìkan lò nínú ọkùnrin àtobìnrin ọkùnrin ló ń bóbìnrin lò torí àwọn ti sọ pé ar-rajulu fa'il wal mar'atu maf'ulun biha tó nù náà wò àwọn tó mọ náà wò ti máa ti máa dá náà kò ní ìdí tuma ní ọjọ́ yìí náà bá lọ lé kí wọ́n mọ̀ náà. Wa alaikum salaam. Àkọ́kọ́ kọ̀dá kí. ọ̀dùwà òsùnmọ̀ àbí ọ̀dì àkọ́kọ́ nínú òsùnmọ̀ ara kọ̀dá kí kọ̀dá kí. àní gbogbo sọkúsọ làwọn eléyìí ń kọ̀dá kẹ́ máa béèrè sọkúsọ àti pé kò sígbà tẹ bá oyin lò tí ó burú nínú òfin ọlọ́run ọba tí ọba ti jẹ́ pé gbé ìhìrám ẹgbẹ́ ìhìrám ẹ̀ ń ṣe umrah àbí hajj so eléyìí ni ọ̀tọ̀ àmọ́ pé ìjọ kan kìnnì kan gbogbo orú à ń sọkúsọ tó wà náà àwọn tíra àti ẹnìkan kọ́lá sheikh níta fàdá máa kọ àtàwọn sọkúsọ míì náà wọ́n rí náà àwọn tíra míì nìyẹn kí la fẹ́ fi ṣe èèyàn kan bá yín sọ̀rọ̀ kòsókó lọ sọ kòsókó àná bí sọ ẹ̀yin náà wọ́n á máa gbọ́ ó tiẹ̀ yà á lẹ́nu fẹ́yìn èèyàn gan kí ló fà á sọ pé ìsọkúsọ máa ń tà lọ́dọ̀ yín ju òótọ́ lọ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ntí wọn máa wádìí ni pé nbọ lọlọ́n ti sọ bẹ́ẹ̀ nígbà tó wí bẹ́ẹ̀ nbọ lọlọ́n ti sọ bẹ́ẹ̀ nbọ lọlọ́n ti sọ bẹ́ẹ̀ ibi tẹ́ ti ní sinmi nu kò tún lè sọ bẹ́ẹ̀ máa ń jọ mí. tí ọ̀fin alábẹ́ fi ṣe inú ìwé náà ni inú rẹ́díò ní kí alábẹ́ fi ṣe. ọlọ́run wo ló wí báwọn ọlọ́run ọba ọ̀jẹ́ sọ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ báwọn ọlọ́run ọba ló ń ṣe ìyàwó yín lẹ́tọ̀ọ́ fún yín láti má báyàwó rẹ̀ lò lọ́bi tó ní wá mọ́ kíláàsì máa kírun máa.

ìmọ̀ mọ̀ ọ́n mú ìmọ̀ mọ̀ ọ́n pẹ̀lú fún un ní ọ̀rọ̀ ọba náà ẹ̀kọ́ ọba náà wọ́n sì rẹ̀ mùsùlùmí ní pẹ̀lẹ́yà but ìbọn tó wà lẹ́yìn ìdẹ̀ǹdẹ̀ tí bá jẹ́ ẹ̀rí máa sọ̀rọ̀ ìbọn lọ sí Amẹ́ríkà pẹ̀lẹ́ tó fi lọ́ sọ̀rọ̀ ká ẹni rí àdẹ̀. tí ó sì convince gbogbo ẹni tí ń gbọ́rọ̀ rẹ̀. gbogbo wọn padà tó wà lẹ́yìn ìdẹ̀ǹdẹ̀ tí bá ti so nítorí ìdílé àwa náà ẹ̀dí káwọn náà kọ́ra abọ́pọ̀lọ́ ó sì ṣáp torí pé ìgbà míì yóò jẹ́ pé wọ́n ti bí ọ lẹ́ni tọ́pọ̀lọ́ rẹ̀ ṣáp ìgbà míì you train yourself.